الذين هم يراءون ويمنعون الماعون الله سبحانه وتعالى ó bẹ̀rẹ̀ súra yìí gẹ́gẹ́ bí ó ti bẹ̀rẹ̀ àwọn súra míì náà nínú Al-Qur'an pẹ̀lú bismillahir rahmanir rahim pẹ̀lú orúkọ ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala al-ma'bud ọba tó jẹ́ kó nìkan là á máa sìn kó nìkan nìkan sọ́kínní sọ́mà àtìlẹ̀ Ar-Rahman ọba tí ń kẹ́ gbogbo ayé jọ́ méjì dá ọba tí ó sẹ́ni tí ó tún kẹ́yìn ẹjọ́ àlùkìyàmọ̀ tó yàtọ̀ sóhun Ar-Rahim yóò wá pa àwọn kan nínú àwọn ẹ̀dá rẹ̀ yóò pa àwọn kẹ́ torí pé kí ni tó wọn nígbàgbọ́ sí àtẹ̀yìn àtẹ̀yìn mọ́tàkùwá fún ẹni tó nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala tí ọlọ́ọ̀bà aláwọ̀ fi yọ́nú sí wa. tó fún di eléyìí Allah subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ sórí ẹ̀gbẹ́ ti bẹ̀rẹ̀ àwọn sórí àtúntò pẹ̀lú bí sùn láì wà fún ẹ̀nà rọ̀fín. Allah ní àrọ̀ àìsà lẹ́ni yókà ní ibùdó ìdí àrọ̀ àìsà ǹjẹ́ orí so orí yẹn àríkú wọn dojú lóye kan ni. ẹni tí wọ́n dojú yẹn kọ́ pé àfihàn ǹjẹ́ o ti rí talẹ̀sán bá rí anábọ̀ Muhammad Allah subhanahu a máa gbé èèyàn a máa gbé anábì sọ̀tọ́lá sípò sí òòrí bí ìgbà ń rí ẹlẹ́kẹ̀ẹ́ni tá a bá fẹ́ kọ́ ni lẹ́kọ̀ọ́ tó ti ó wà ọ̀nà nínú àwọn tá a rò kó mọ̀ ká fi lè fún àgbọ́yé rẹ̀ súnmọ́ wa péta ló afẹ́sọ̀rọ̀ nípa ìrìn àjò òfurufú àwa ni tó ti rẹ́rù pléènì ìrìn àjò òfurufú la fẹ́ sọ fún wa tìmọ̀ pé pléènì ni wọ́n máa fi rìn àwa ni ìjó ti rí ẹrù pléènì tẹ́lọ̀ pẹ́ nìyẹn ò rí rí ó wá lè ní òun gbọ́ rí àbọ̀ ọmọ rí pírípírí lókè sánà àwa fẹ́ ju èwo ṣe rí fún ìyẹn lọ́ba adẹ́dà fẹ́ lò pẹ̀lú àdẹ́kọ̀ọ́ Muhammad láti kọ́ wa lẹ́kọ̀ọ́ látàrí wà ní àrọ̀ àìsà ìjọ orí tẹ́wọ̀n pé àmẹ́bẹ̀ sọ pé mi ò rí tálẹ́ nìyẹn torí mo fẹ́ sún àgbọ́yé rẹ̀ mọ́ ó fẹ́ pé ìròrí rẹ̀ ó wà ní alẹ́bì ẹni tó ṣe rí pé ìrùtẹ́bí bí bí ẹni tó ń pè ní rán bí bí ẹ̀fọn ọba tí ó ní ẹni tó lè dápa ọjọ́ ẹ̀sán àwọn òkè mẹ́tọ́rọ̀ kò bẹ́yìn náà dí lè máa ná àlìjẹ̀dá wà dí lè máa ná àlìbàdà tó ti yé kí ni yàtọ̀ síbẹ̀ láàrin àdínì Islam ẹ̀sìn Islam àti ẹ̀sán ìyàtọ̀ táàrí ìbáṣepọ̀ síbẹ̀ láàrin méjèèjì ni pé ẹ̀sìn séèyàn máa sìn tá máa séèyàn lẹ́sàn lórí ẹ̀ òun ní bàbá gẹ́gẹ́ bí àdì ẹ̀sán so tó bá ti di pé lókàtà a máa sọ pé àlìjàzà tó bá di pé ìsìlá tá a fẹ́ lò ó ní dínú islam ẹ̀sìn téèyàn máa sìn nílànà islam kàmájú sáyẹn lẹ́sàn ọba láàánú yóò kẹ́sì bíbù ìdì ẹni tó ń kọjọ́ ẹ̀sán nírọ́ ẹni tó ń gbé ọjọ́ ẹ̀san lẹ́wọ́ tó bá tẹ̀ jẹ́ pé ẹni tí alukọ̀ránì fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí tí ìbá tó bá tẹ̀ jẹ́ pé yẹn kan àwọn olùmọ́ni á ní alẹ́ẹ̀bùrọ̀tò láàbì kòsùkù sábà alẹ́ẹ̀bùrọ̀tò ìgbòmùmù láàbì kòsùkù sábà a ní sọ pé torí ẹni tó torí ẹ̀ sọ̀kalẹ̀ a wà ní gbogbo ẹni tí bá ti ń serú ìṣesí yẹn náà láyà yóò ṣe yóò máa bá rí torí pé wáyé bẹ́ẹ̀ náà á sí ọ̀kan náà wọn kò tí òun náà fẹ́ sọ̀rọ̀ rẹ̀ àmọ́ gbogbo ẹni tí ó tún náà ṣe bẹ́ẹ̀ ní òjẹ́ kí wọ́n dákọ̀ rẹ̀ pé àrọ̀ àìsà bìbì wáyé ìdún àbí àwọn àti bìbì wáyé alẹ́bí kàbìbì Quran òun nìkan kọ́ la sọ nítorí ẹ̀ Quran yìí ti pé torí lágbáwá kan yóò jẹ́ pé torí gbogbo ayé tẹ́bádẹ́rẹ́ wò láyé lónìí àá rí tẹ̀bá wo ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àdìjọ ń báyé lónìí ọlọ́run ó jọ kó sànú àwa náà a rí pé ìṣe táwọn èèyàn lò ní pé nígbà pé kò ní tẹ̀sán torí pé bẹ́ẹ̀ máa pé ẹ̀sán bẹ àkálùkù múra sí dáadáa o múra sí dáadáa ó dàpọ̀ tó bá sọ fún ẹ̀pẹ́ ṣe bẹ́ẹ̀ ní sẹ́yìn bá fẹ́ wọ primary five níjọ́ àbó fẹ́ wọ ss3 àbí form four níjọ́ yẹn tó <laughs> yóò àmọ́ ń rárá dáa iṣẹ́ torí kẹ̀kẹ́ punctuality rẹ̀ dress code rẹ̀ àwọn kankan tó rọ́bà pé wọ́n yàn prefect tó ti mọ̀ pé that will be a reward a reward and compensation fún ẹni tó bá dẹ́rù yẹn so ìtètè wá kú rẹ̀ kì í ṣe torí kẹ̀kẹ́ wọ́n ò ní torí pé ọmọ tó bá fẹ́ paasi kí ni ó wẹ́ ṣe yóò ṣe assignment yóò ṣe continual assessment ìyẹn tẹ́sì yóò wá ṣe exam rẹ̀ dára yóò ṣe kàwé torí pé kí ni ó retí o ó ń retí ẹ̀fọn gbogbo àwọn tó ń ṣe exam lọ́wọ́ sí ṣé ẹ̀mọ̀ yìí pé gbogbo ẹni tó bá fẹ́ gba best student of the ìsìn yóò kì í ṣèṣin kan yóò ti múra yóò ti múra ti pẹ́ Allah subhanahu ó pàkíyèsí wa kálùmọ̀ yìí pé múnáka yẹ ọmọ dì í àrọ̀ àyíká lẹ́bi yùkẹ́bíbù ìdì àwọn olùmọ̀ ní áàpùn ti wà ń bẹ̀ yẹn alẹ́bi yùkẹ́bíbù di yẹ omi dì í ẹni tí ń pe ọjọ́ ẹ̀fọn nírọ́ ẹni tí ń pe ọjọ́ ẹ̀fọn nírọ́ gbogbo adúlọ́ bá ti pe ọjọ́ ẹ̀fọn yóò pe ẹni tí ń sọni lẹ́fọn ìyẹn bá ní ẹ Allah ẹni tí bá ti pe ọjọ́ yóò pè é ní sáyẹ́rán láti júwe láti kìlọ̀ fún wa nípa wa ọjọ́ ẹ̀san ẹni tí bá ti ń kọjọ́ ẹ̀san nírọ́ gbogbo ńtọ́ba dáadáa ni ó ṣẹlẹ̀ ẹjọ́ yẹn ni òní nígbà mọ́ lọ ẹ̀ lọ́jọ́ pé alẹ́ bí yùkẹ́bíbù ìdí ẹ̀san nínú orúkọ tí Allah subhanahu wa ta'ala ń jẹ́ sáàmà nínú orúkọ tó ń jẹ́ ní kíni àdàyà ọba wo ọbẹ̀ ẹ̀san wọ́n ní àdàyà nù láyà ọbẹ̀ ẹ̀sán tí ìṣègùn ní kì tó tí yẹn yé wa ọba tí ó dá wa ọbẹ̀ ẹ̀sán ni oye ọba kíláàkì ọbẹ̀ ẹ̀sán àwọn Yorùbá wọn lọ wọn bọ̀ wọn ò ní ọlọ́wọ́ àná ní máa fún fúra wọn lè léyìn kí ni wàrà ni ìyẹn pé wípé ònàkà farqun bayna jaza'i dùnyàwíyà wà jaza'i òkùrọ̀wíyà òkùrọ̀wíyà ìyàtọ̀ wà láàrin ẹ̀san táyé afẹ́fẹ́kìnní ìsàlẹ̀ kìyàmà ẹ̀san lójú ló wà ẹ̀san ayé afẹ́fẹ́kìnní àlùkìyàmà bó ti jẹ́ pé ẹ̀san dáadáa wà láyé ẹ̀san dáadáa wà lálẹ́ kìyàmà ẹ̀san burú téèyàn bá gbà láyé náà kò díwọ́ kó má gbẹ̀fẹ́ síbó ẹ̀san tàlẹ̀ kìyàmà láburú téèyàn bá ṣe zìnnà tí ò bá túbá tí ìjọba bá mú ìjọba ṣẹ̀rí àtàbàpọ̀fẹ́ ṣẹ̀rí àmú wọ́n nà ní àbí wọ́n lẹ̀ lóko tí ò bá túbá yóò pàrọ̀ fún kíni yóò tún tẹ̀sán lọ. fẹ́yìn bá kírun láyé tọ́ba adẹ́dà bá san lẹ́sàn kíni ẹ̀san táyé tó bá dàlẹ̀ kí á mọ́ ọ̀nà yóò tún lọ gbá kíni tó ajá yìí pé ẹ̀san tọ́ba ń sọ fún wa ẹ̀san táyé àtẹlẹ́ kíni àwọn èèyàn máa ń rò pé gbogbo ẹ̀san wá dàlẹ̀ kí ara yóò sàn wá láyé wàmẹ́ni àmìlà sọ́ọ̀lì àmín kún mi zákẹ́ni ọ̀húnṣà fàlàlókì yàtọ̀wò àyáká ọ̀yẹ̀bà ó jẹ́ kí wọ́n sẹ̀ ní tó ṣégé ní tó da àyátò tọ́yíbà ní ojú mọ̀ tó kọ́lé púpọ̀ àyátò tọ́yíbà ní ojú mọ̀ tó kọ́lé mọ́tò púpọ̀ àmọ́ ẹ̀kọ́ bá rí ọkàn ẹ̀ balẹ̀ gbogbo tí ń fẹ́ níwọ̀nba ló ṣégé ní ìlú ṣùkámọ́ bá fẹ́ púpọ̀ lórí ẹ̀ Allah subhanahu wa ta'ala ní àrà àìsàn lẹ́bi yóò kẹ́ ọba aláwa fẹ́ júwe irú ìròyìn talẹ́ nìyẹn táàtì mọ̀ pé àwọn tàná àtàwọn tòní ìbò àwọn tọ̀la ó wá ní fàdáàlìkà fàdáàlìkà ó lẹ́nu yẹn ẹ̀rí pé ó wá lu dáàlìkà dáàlìkà yìí tún lè ṣáárá tó lè báyìí wọ́n máa fi júwe tó bá dínà ìṣáárá lè báyìí tó bá dínà àwọn tó ń sọ yẹn àwọn tó ń sọ yẹn ìyẹn rí pé àwọn tí ò tí ì dé nínú wọn gan tí ò tí ì dé nínú wọn alẹ́bí tó dájú pé nínú fọ́ọ̀mù ọmọ pé kò ní gbàgbọ́ tọ́jú ẹ̀fọn àmọ̀dájú òsì fún pẹ́sàn wà yẹ̀dú òun yẹ̀dí yóò mọ rìpọ́ọ̀tì yóò mọ jágbe mọ́ yóò mọ lé kò ní láàánú tání àlìyẹ̀tì ọmọ òkà ìyẹn túmọ̀ yìí pé nínú àwọn tọ́ba abẹ́bà fẹ́ká ṣe dáadáa sí tani ọmọ òrùka tani wọ́n pèlú ọmọ òrùka mẹ́múrọ̀ ọ̀dọ̀dọ̀ yẹtì màmáná àlùyẹtì mẹ́lùmọ́kùsùlù bí yẹtì ti ṣàrà á àwọn ọmọ oníṣẹ̀rí àgbà lérò pẹ̀lú kí ni ọmọ òrùka alẹ́rẹ́ ni tí ó dàgbà tó ní ọmọ òrùka lèmi náà ò ní bàbá ò ní ìyá ò rárá ọmọ òrùka lọmọ tí ò ti bàlágà tí ò ti kí ni tí ò ti bàlágà kì í wá ṣe pé tó lùzì ìyá mi àbí bàbá méjèèjì papọ̀ rárá tó bá ti lè lùzì bàbá ọ̀pọ̀ òrùka ni kódà tí ìyá rẹ̀ bá lówó ní ìtẹ̀kẹ̀rẹ̀ àmọ́ sẹ́yìn bá lùzì ìyá tí ò lùzì bàbá àdékèrékèré àdékèlọ́wọ́ ẹ wò sẹ́rí à <laughs> àdékèlọ́wọ́ òrùka àlìyẹ̀tì ọmọ òrùka kí ló fà á tí wọ́n fi pè ní ọmọ òrùka ọmọ tó jẹ́ kókó ògbà tó bá ti ronú kẹ̀kẹ́ hàn aláàánú lọ ibẹ̀ láti mọ ipò wá níbo nínú ẹbí torí pé kìí ṣe jíjẹ mú nìkan ìdarí ìsẹ̀mí ayé rẹ̀ ọjọ́ ọ̀la rẹ̀ oníṣẹ́ kọ́rọ̀ rẹ̀ lọ́wọ́ torí pé ìyá bẹ̀rù omi ẹni tí mójú tó yà ọ̀wọ́ àmú àlùkùsọ́rà ló lọ yẹ ní pòfáìdà sọ̀tínà ẹni tí sọ̀tínà ẹbí ẹ lórí ìlú lọ gbogbo kẹjọ màtí àbọ̀mọ́ làwọn olùmọ̀tò sọ fún wa pé ní oríire tẹ̀lé ṣe fún harmala oníkẹ́tẹ̀tẹ̀ wọ́pọ̀ torí pẹ́ sí ilé mójútó ẹ̀bá ló pẹ́ fún lóúnjẹ ẹ̀ ń kówó fún balabala ní mọ̀ sí torí tó ń fún ara rẹ̀ kù káàtà àbójútó ẹ̀kọ́ yáwò nìyẹn wá ọ́ kẹgbọmọ gbò lọ́wọ́ ẹ̀ kẹlọ fi sábẹ́ ìdarí ọkùnrin tó dégé ní ìjọba ìdarí ọ Allah subhanahu wa ta'ala nínú ṣẹ̀ríà òfin dáadáa tó tẹ́kíá ọmọ orúkọ kò dàbí ìṣẹ̀lẹ̀ ìsìlá kò sómi yẹn kò sábọ̀ kò sí sáríkì foundation kan tó lè ara ọmọ orúkọ ara ìtẹ́kíá rẹ̀ náà ló pàgbé ẹ lọ wú ọ̀nà tí ìṣẹ̀lẹ̀ àti ránu mọ́ ọmọ orúkọ àlìyẹ̀dì ó sọ tí bàbá rẹ̀ bá kú bó láti mánéjì ogún rẹ̀ àtàwọn ẹni tó yẹ ká lẹni tí ó sì bàbá tó jọ ọmọdé àwa ṣàánú rẹ̀ àwa lé wọn lọ kí ló wá àwa ràn lọ́wọ́ àṣàánú rẹ̀ ẹ má jẹ́ kó wá àwa tá a bá lọ́mọ òrùka lábẹ́ òrùlé wa tá a ṣàánú rẹ̀ tá a ń tọ́jú ọmọ sí a ọmọ òrùka bá a tọ́jú pé ó ìwé àbàyè bí a bá jọ nígbà kó òdodo iṣẹ́ olóore tó tóbi lèyàn ṣe kíni lèyàn ṣe yẹn. ẹlẹ́ẹ̀kẹta ta ló sọ fún wa gan máa ma ta àrò báwa là á tọ̀ wọn báwa là á tọ̀ wọn. àwọn tẹ́kọ̀ ọmọ wọn náà lẹ̀lẹ̀ kí ṣe kó wù wọn is not their decision but Allah ló decide fún wọn. àwa la kọ̀ pé àwa la fẹ́ kù ní ta ló sọ fún wa báwa là á wò wọn. ẹlẹ́ẹ̀kejì fọmọ tá a rán sùkú ta náwó lé lórí ta fún bóyá ọ̀gá náà kò dúpọ̀ àwọn ti a nínú orin téèyàn lè ṣe sẹ́ẹ̀mà retí ẹ̀sán rẹ̀ lọ́dọ̀ sáré níjọ́ ẹ̀sán ojú mi ìṣe dáadáa sí ọwọ́ nǹkan anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo ana wàkásí lè yẹ sí ka àdéhùn ó lé mi àti gbogbo ẹni tí máa ń tọ́jú owó olùkọ́ ó bá rí bá di rí mi ìyẹn kí bá kéré ní káfí lè yẹ sí mọ̀mọ́sàhà alára kò lè yẹ sí gbogbo ẹni bá fọwọ́ pa orí ọmọ òrùka báyìí tó rẹ̀ lẹ́kún kó wá wọ́pẹ́ kú mọ́sọ̀kọ́ ọkàn rẹ̀ balẹ̀ pẹ̀lú ìyọ̀dọ́ lọ́mọ àbójútó ẹ̀ wọ́n lọ́wọ́ tó fi rá lórí ẹ̀ tó fi rẹ̀ lẹ́kún yẹn gbogbo irun tọ́wọ́ rẹ̀ bá kà lórí rẹ̀ ni wọ́n kọ́ sádà pàpà nínú ilé tó ti lóore jù láyé lórí rẹ̀ ilé wo ni o ilé tó kò ní mama bá lùkùn kí la fẹ́ sọ pẹ̀lú ilé tọ́mọ òrukàn wà tápọ́dúkì ọmọ òrukàn lé bàbá lọ́wọ́ tó lè ní ìjẹta ìlàlẹ́dí na ya kúrú na amúwá lálìyà dáàmà gúlmà ìtàmà ya kúrú na ti dùdú ní ìnáwọ́ wàtàyẹ̀tìláwọ́ na sàárọ̀ ìlàlẹ́dí na ya kúrú na amúwá lálìyà dáàmà Allah subhanahu wa ta'ala sọ́tò nìsá ó ní gbogbo àwọn tó máa ń jẹ́wọ́ ọmọ òrukàn gúnlọ́ lábòsí tí kí lọ́nà ni wọ́n ṣe ìdáná dájúdájú yá kùnúnà wọ́n tí wọ́n ń jẹ ní iná síkùn wa láyé ọ ó bẹ̀ jẹ́jẹ́ kan téèyàn máa ṣiṣẹ́ tọ̀ láti wá pé ǹjẹ́ mo tiẹ̀ ní wọ́n mọ olókè sínú àṣà abẹ́ o wọ́n jẹ́ àwọn ẹ̀tọ́ aróòtí ìdòwò olókè o lórí àwọn aláṣẹ láwọn kéékèèké ọlọ́run tó jẹ́ jẹ́ wọ́n gún àwọn tí wọ́n wá gba ọmọ wọn lẹ́ẹ̀lẹ́ wọn ò sẹ́lọ̀ you need to understand this wọ́n wá ìwọ̀n sẹ́lọ̀ privilege la ní àǹfààní lọ́lọ́kàn fún wa báwa fẹ́ kù ó ta abẹ́yọ̀ bá mọ tí ó fowó ṣe iṣẹ́ tó fi máa fowó ra bẹ́kùnbẹ́kùn ra mọ́tò ten billion kíní kan bí bẹ́ẹ̀ àwọn kan wà tí wọn ò tiẹ̀ lẹ́ni tó fún wọn lówó jẹ àti ìyá àtọmọ pa wọn lé ní àwọn ìwọ̀n lé wọn sá ẹ lọ́wọ́ àwọn tó bá ní foundation ọba méjì owó bẹ́ẹ̀ ọba ní tí ó ṣe kó ló fẹ́ sòkò arúgbó ó owó gbogbo tọ́ bùkátà kọ́kẹ́ dị lọ́dọ̀ wọn na lọ́wọ́ bá dé gbóúnjẹ lọ abẹ́ ti sàárà mi ó ọrịa pa àwọn ọ̀rẹ́ rẹ̀ láti ní sẹ́ wọ́n wá dáná àwọn náà tó mú lẹ́nu lóko ẹ̀rọ tó Allah ya ẹni sọ tí tó sẹ́yìn. láàyà kòkò láàyè òrùnà kò ní ṣe lójú kòkòrò kò ní ṣe kò tó wá ní sọ pé encourage àwọn ẹ̀fẹ́ ẹ̀dá kan ẹ̀dá ṣe àwọn owó ní tààmì ti àwọn aláìní alimiskin bàmà alimiskin huwa alladhi laysa lahu illa yẹ̀wò kò tí sí ìdálọ́wọ́ rẹ̀ kọjá kí ni ó jẹ tí ó jẹ lónìí lálẹ́ yìí kan lọ́la kò sí kí ni kò dájú. yíwà láyé alágolo rẹ̀ fi mẹ́ta atagolo ẹ̀wà kan atagolo ga méjì gbogbo yẹn kọ́dá bí yóò jẹ lárẹ́ lọ́la ń kọ́ onísílẹ̀ ọ̀la ma mọ́ tàbá rí àbẹ̀sẹ̀ ọmọ máa ń lọ lébi oúnjẹ tí máa oúnjẹ tí ò yẹ kí làwọn àmì ń wà lórí pé tó dà sí bàbá wọn ó fi lọ bí iṣẹ́ yóò lè kiri ẹ̀rí tó lọ àwọn yẹn ló pọ̀ ní nàìjíríà wọn yìí rìskìl rìskìl gbogbo wa rìskìl lẹ́yìn náà wọlé ẹgbẹ́ ẹ̀rá pọ̀ ẹ̀rá wà nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn tí wọlé lẹ́yìn búra ìdàgbọ́ bíi mẹ́ta sí ẹ̀rí ti wá lẹ́yìn búra ìdàgbọ́ bíi mẹ́ta ẹ̀wà bọ́ bíi méjì jáde abọ́ mẹ́ta tó <laughs> kálukú náà lọ yọ bí agolo kan bí eh, abọ́ kan kankan náà ní kálukú ṣe kékeré nìkí kódà àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè wa ní sínú pọ̀ nù torí pé owó tí wọ́n gbà lóṣù kò tó bẹ́ẹ̀ gbèsè ni wọ́n fi nígbà tí kí n lọ bí ogún dọ́là ìgbèsè mẹ́fì ọjọ́ mẹ́rin wáyé tó gbà àjẹsílẹ̀ yìí lára oṣù alátọ́ àmì ìsìn ẹni tí ò bá nígbàgbọ́ kọ́lọ́ wo sẹ́ǹ lẹ́sàn onílé sànú aláìsí aláàmì kàlá látúkìrìmù nàìjíríà látúkìrìmù kì í họ́nà ìdẹ́gbẹ́ yẹn wàwáwáwá bàbá wà ní sọ́jà sábà bọ̀ agbọ̀rọ̀ ló ìkram agbọ̀rọ̀ ló kíni ìkram pẹ̀lú àpẹẹlẹ á ọmọ mi máa bọ̀ kí la wọ́n ṣe wù àbọ̀bọ̀ pàlẹ́ àwọn ọmọ òkú ọ̀run sábà bọ̀ àpẹẹlẹ nù ara àpẹẹlẹ á ọmọ mi máa bọ̀ ẹ̀sìn ọmọ yóò kọ́ sí kíni yóò kọ́kọ́ dùn ìkram lè ṣe ọba aláàbí látùkìrì mú nàlẹ́ wọ́n yìí máa wọ́n yìí tún wá ṣe olójú lọ́yìn wọ́n yẹ kọ́lẹ́jẹ̀ láti fọ́lá ìdíjẹ náà. Ọ̀wá ìlú ní Mùsùlùmí, Allah ní egbé kó máa kan tán kírun níta, tán kírun ojú ayé, àwọn kí ni ẹ? Fàwọn ìlú ní Mùsùlùmí. àwọn kan ìbínú ọlọ́run máa bá wọn tó lẹ́yìn lẹ́ rí wọn lẹ́ni tí ń kírun kìí ṣe gbogbo kírun kírun ọba bẹ́ẹ̀ bá kọjá ọba tá a kàn máa fi nǹkan tù lójú pé ẹ ságbà ara o àti àtinú àtọkà àtún àti torí jẹ aláàdìpàwọ́ ìlú nílùmọ́sọ̀lì ẹgbẹ́ kó máa bá wọn kan àwọn táwọn èèyàn rò pé wọ́n ń kírun ni.

láì sọ̀lù àsìkò wọn ti jáde sábẹ́ rẹ̀ ní ìrẹ̀lẹ́tù ìyẹn ni pé alùpàtò ló kọ́ dàrú là á ṣẹ́ra án wàyí òbíjọ àwọn wákìtì àbẹ̀kù ní àsìkò rẹ̀ ó ti lọ ni pé kò tó rí tọ́lọ́hún tí mo fàkọ́lá àtọ́wò dìnnà àtọ́wò ọmọ dìnnà rọ́bì ọlọ́wà nù ó ní alhamdulillahi alladhi qala ó ní ọpẹ́ náà ní fọ́lọ́ ọlọ́run tó sọ pé a ń sọ láti yìí ń sàáwó tí ó sọ pé pàwẹ́lì mùsọ̀lì tó wá dákẹ́ ó wá ní a ń sọ láti àwọn tó ń sọ kò sọ pé bí sọ láti yìí torí pé wọn náà kà farqu bayna an àti sí kéèyàn máa gbàgbéra kúrò kò níyà ó yàtọ̀ sí kéèyàn máa gbàgbéra nínú ìrún torí kò sẹ́ni tí gbàdúrà nínú wo nínú ẹ̀rọ. وإذا رأوا من الصلاة àwọn mùnàfì kí wọ́n máa ta àwọn èèyàn jẹ wọ́n máa tọ́ lọ́run jẹ àmọ́ wọn kọ́ wọn sẹ̀mí ara wọn jẹ ni sábàláwọ̀ lọ fẹ́ kí wọn ọmú ìlọsọ̀la gbogbo àtàbà dìde lọ kí wọn ọmú kùsàlà wọ́n dìde ní dìde olóró jù wọ́n tún ti pè wọn. wọ́n bá bẹ̀rẹ̀ àfa ẹ̀yìn tẹ́ ń sinmi báyìí gan gbogbo àyíká lọ́ máa ń pè wọn lọ́ máa ń pè wọn. ìyẹn ni pé sábà ti bọ́ọ̀rù báyìí tẹ́lẹ̀ àgbọ̀ àwọ̀ ọ̀wọ̀ àti wà ọ̀wọ̀ kílẹ̀ kí ni mọ́mì ló ṣe alhamdulillah kó dìde tí ah, ah, ọjọ́ tí wà tọ́ ọjọ́ tí ọjọ́ tí wọlé náà nù ah, ìgbàwọlá kí ìgbàwọlá káìlà náà ẹ rí pé ń tí ń ṣe ni wípé ẹ̀mí rẹ̀ ò sí ń bẹ̀ ẹ sì rí pé nínú àwọn tí wọ́n jọ láwùrẹ́ inú omi rọ́jò ló kọ́lùkù wọn mọ so awon yẹn yàtọ̀ sí mọ̀nàbìkì mọ̀nàbìkì rẹ ni tí ó ṣe sùúrù pé lẹ́yìn àpò ẹ̀fẹ́ láàtò bálàfàlì bá tó wọ́n ní àpò náà ọ tó bá ti lálọ ẹ̀mọ́ táàkù mẹ́rin bá bẹ̀ tó àjà lọ kí aṣọ àwọn àdápapọ̀ kí ni wọ́n ṣe wọ́n lọ lára kọjá àwọn yẹn ni Allah wa ta'ala ló ń wọn wa náà. ọba aláàrin ìròyìn wọn àwọn tó ń sọ àlẹ́bí náà yòórùn náà ẹ̀rùn tí wọ́n kí ìrùn kárí ni àríyá sí àrí ni tó ti nígbàwà abẹ́mọ́sọ́lá táwọn ẹ̀ ti kí wọn tán ojú gẹ́gbọ́rọ̀ máa fi hàn abdullahi ọmọ ọmọ ọgbọ́n bíi aláwọ̀ àyè ó ní táwọn bí máa mọ̀ mọ̀ náà ti kí lásìkò ó ní káwọn ọmọdé mọ̀mọ̀ náà bìkì ó ní ipa kíni sọ̀látò fàjírì irun kíni irun àṣùbà táwọn bá ti rí séyìn ìwà àṣùbà lẹ́nu lọ́la lọ́tọ̀lá tí ó rẹ̀ àwọn kàtígbé àtàlẹ́bí sọ náà bìkì rẹ̀ ẹ wo bá a ṣe máa kí pọ̀ níjọ jímọ̀ kó jẹ́ pé bá a ṣe ń kírun jímọ̀ láti ń kírun àwọn ọ̀ràn yẹn wa á ìbéèrè ìbátújẹ́ ìlú wa torí ọ̀rọ̀ owó kò àkàkí àìlà mọ́sájú fúdù ẹwọ bá ti kí mi nínú Ramadan ẹwọ bá ti kí mi nínú Ramadan so ọ̀dà ló sọ̀ fún wa bá ń kí mi máa nà bá kí Ramadan tí wọ́n bá tó bẹ́ẹ̀ nígbà wọn yẹn mọ́tò so rọrùn àwọn tí wọ́n máa ń kírun kárí àríyá nínú àìsàn ọkàn kéèyàn wọ mọ́sálásí lé tàwà lẹ́yìn àṣùbà àtàdé kírun tán ó wá bọ́yẹ̀ mọ́sálásí alihamdulilayi rabbil alamin láago mélòó tó ń fi yọ ẹ bá kúta ní kírun fún un ta ló yẹ kó dúró máa tì kó máa sunkún pé àṣùbà òkú ti bọ́ lọ́wọ́ òun á báyé òun ti bàjẹ́ bóòlù ni ó ti rí náà ó yẹ kéèyàn máa ronú bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n lẹ́yìn tí wọ́n bá fún mi sẹ́ àbí tí òwò oúnjẹ kílẹ̀ mọ́jọ́ wọn bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ́ àbúrò lónìí ẹbí pé ojúṣe rẹ̀ ta ló kọ́kọ́ jí kí. àmọ́ sọ́tọ́ bá ní wá gba kínní kan ní pípọ̀ aago márùn-ún ẹ̀dá pàdé mọ́ sọ fún márùn-ún ọ̀dọ́ ẹ̀bà ní mọ́tò torí ọrọ̀ ayé abẹ ń ṣe rọrùn wájú báyìí lọ yọrọ ọhún àrùyá kárí nínú ẹsẹ̀ kékeré ló wà kí máa di ní ńlá ẹnu ṣírkùl asgar ẹbọ kékeré rẹ kíláàsì ẹbọ kékeré torí pé tá a bá ti kírun torí èèyàn àti kí n torí tọlọ kíláàsì àǹdà méjì papọ̀ oye Allah subhanahu wa ta'ala kì í ti bẹ́ẹ̀ dápẹ́ kankan gbogbo tábà ṣe torí torí tí ẹnìkan torí tí ẹnìkan ti bá kírun kírun fún yín tani kírun fún èmi ò sì fẹ́ kẹ́ ẹ rí ló fa ni ìrún òru fi bá lò gan ìrún òru ló ní kí ló fi bá lò tààjú ó bá lò gan àwọn ọ̀run káàkiri lè wà ó bá lò gan wọ́n ní sọ̀lá tó lẹ́yìn abdul sọ̀lá bàbá mọ̀tòlá ìrún tó lọ́lá jù lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ orígiri sọ̀lá tó kọ́ sí bí ìjẹ́ òṣèlè ìrún tí ọmọkùnrin kan kí láàrin gbogbo tẹ́yìn àkàtà òṣèlè ní ìjẹ́ òní báwo yẹn ti sùn ìyàwó yẹn kẹlẹ mọ́mà pé yẹn jí kí òun lóru nígbà mi ẹni pé rìyá wò lé ní kíni wò lé wọ́ sẹ́yìn báyìí kí ọ̀pá rákà méjì lóru bí ìgbà tó kí ẹgbẹ̀rún rákà lọ́sàn-án ni torí pé òun àtọ́lọ́run rẹ̀ ní ṣe kíni nígbà mi kò jíyàn kò sí náà tó bá wọ ọkà iná àti iná wọlọ́ọ̀bù gbogbo ọkà lámẹ́sìrá wọlọ́ọ̀bù oye abẹ aláàbò ṣàṣewọ fún alẹbí náà ń yọrọ ọkù ẹlẹ́ẹ̀kẹta ni. wọ̀yá fún àwọn ẹlẹ́mẹ̀rún àwọn táwọn ń sọ yìí tí wọ́n nígbàgbọ́ tọ́jọ́ kan yìí ọjọ́ ẹ̀sán yẹ́fúnà wọ́n máa ń pọ̀ báwọn yẹn alẹ́mẹ̀rún fún táwọn ẹ̀rí fún àǹfààní lára wọ́n nígbà pé ẹ̀yìn ti fẹ́rẹ̀ nígbà máa tọrọ sánú láì yẹ́fúnà wọ́n ẹlẹ́mẹ̀rún gbogbo tí tẹ́bá ráhùn kan tí lọ́kùn tó yẹn lọ pákẹ́tì sáná sí ẹgbà ẹlẹ́rìí yá ní sáná méje yá o gba ojú ní mo rà tó pọ̀ bí a ẹ̀ bá a mọ̀ àwọn ilé fẹ́ tọrọ ìfami tẹ́lẹ̀ mi máa ń fani sáńdì odò báyìí kílẹ̀ mọ̀ yóò ṣe dóró rẹ̀ báyìí yóò ṣe kíni dóró làá máa ṣe ìfami ìgbà kàǹgà dóró yóò gbé dóró rẹ̀ báyìí ìfami wọn gbé lọ́mọ onígbé tòsí ẹ̀ lé ẹ lè tú láyé yóò ní ẹ owó ni mo fi ra àwọn ilé yẹn ó bàjẹ́ rábà yẹn ò mí ìyẹn lómi náà lè ní ìkẹ́ni tó ní ọlọ́mọdé ìwọlá burú tóbi bá sá sí nǹkan bá sá páyàn lórí tálẹ́ ní jókòó fún yẹn ṣé lóru rẹ ní ọlọ́pàá ní ọlọ́pàá nínú omi alábàájọ rẹ ló ti kí n ní oṣù pẹ̀lẹ́ bí ha ẹ̀tẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi ẹ̀ta lè gbomi ẹ̀ta lè gbomi wà láti yẹ́mùnẹ̀rù àlùmẹ̀rù àlùmẹ̀rù òun

sùpáìsà wa wẹ́fíà wa so ti ẹ wẹ́fíà láàrin ìbálò mùsùlùmí Islam ló lè bí rẹ̀ kò sẹ́lómi to lè bí rẹ̀ táwọn yóò máa lò pé ó gbọ́dọ̀ wọ́n bá ti pé ẹwà mu ẹwà ṣe báyìí ẹwà bá ń pàdé báyìí lóyá abẹ́ alákòjọ kó mọ́ta mójútó wa náà.